بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار باب ما جاء في الحجامة وهجرة الحجام بسم الله الرحمن الرحيم يقول رحمه الله تعالى باب ما جاء في الحجامة وأجرة الحجام حدثني مالك عن حميد حميد الطويل عن عنس بن مالك أنه قال احتدم رسول الله صلى الله عليه وسلم حجبه أبو طيبة أبو طيبة فأمره له فأمر له رسول الله صلى الله عليه وسلم بصاع من قبر وأمر أهله أن يخففوا عنه من خراجه وحدثني عن مالك أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم قال إن كان دواء يطلق الداء فإن الحجامة تبلغه وحدثني عن مالك عن ابن شهاب عن ابن محيصة عن ابن محيصة الأنصاري أحد بني حارثة أنه استعلن رسول الله صلى الله عليه وسلم في إجارة الحجاج فنهاه عنها فلم يزل يسأله ويستهزنه حتى قال اعلقه نصاحك يعني تعرفه نضاحك يعني وقيقك نعم اعترى آه، مغطى لإمام دار الإجراء إمام مالك بن أنس عليه رحمة الله في أنباك كارلو níbi tí a kà ní èyí ọ̀rọ̀ ní ṣe pẹ̀lú nǹkan tá ń pè ní al-hijama Imam Malik fi ní báàbù máa já àfẹ́lẹ̀ hijama àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Annabi sallallahu alaihi wasallam nípa hijama wa ujratul hijjam àti owó iṣẹ́ fún ẹni tí ọba ṣe hijama kọtọ́tọ̀ ní hijama òun náà ni ìlànà kan nínú àwọn ìlànà tí wọ́n máa fi ń ṣe ìwòsàn ìwòsàn àárẹ̀ tó ṣe pé òun ni a máa ń pè ní dídégò dídégò ṣòwò náà ni pé àwọn tó bá mọ̀ nípa ìtọ́jú àìsàn pẹ̀lú hijama yẹn tí nǹkan bá ń ṣe yàn wọ́n ti mọ àwọn point ìpinnu pé àwọn ààyè kọ̀ọ̀kan nínú ara èèyàn tó ṣe pé ibẹ̀ ni ó fi kíní hijama yẹn sí ó ṣe hijama sí ààyè yẹn sọlọ́run sì lò sábàbí fún ìwòsàn. sọ̀rọ̀ lẹ́nu sọ́rọ̀ mọ́ àlùsọ́lọ́run òun gẹ́gẹ́ dá sí ìwòsàn yẹn ìdáàmà ṣíṣe ṣùgbọ́n alákòjú rẹ̀ eré ń fọ́yàn wọ́n wá béèrè pé ẹgbẹ́ ẹgbẹ́ ní ń fọ́yàn tòtí ẹ bá ní ẹgbẹ́ ọ̀tún ni tó wọ́n ti ma ibi pọ́ńtà wọn lọ ààyè tí wọ́n lọ wọ́n ti ṣe tí ẹ bá ní bóyá ojú ń dóyàn wọ́n máa di àìsàn ohun ṣe kú tí pé ká bá ṣe wọ́n mú àwọn ẹ̀jẹ̀ tí ò dá jáde kó mẹ́ kódà àwọn àìsàn tó tó ní ṣe pẹ̀lú àìsàn inú nínú so àwọn èèyàn tó ń mọ̀ débi pé wọ́n máa ń ma wípé àìsàn ohun ṣe ṣèjáàmà sí níbẹ̀ so ó níwọ̀nba àyẹ̀lẹ́pẹ́ bí èèyàn bá ṣe máa ń parẹ̀ sí náà ni wọ́n ṣe máa ń ṣe é sí kódà àwọn àìsàn ní pé yòrò pé wọ́n yá wọ́n lè fi ìjámọ̀ tíìtì rẹ̀ àwọn tó ní máa ń pa rẹ̀ wọ́n ti fi ń ṣe é kódà àwọn àìsàn ńláńlá àìsàn ńláńlá kódà àwọn kánsà ní àwọn àìsàn tí ó jẹ́ àìsàn tó lágbára lásìkò yìí tí wọ́n mọ àwọn tó bá ní máa pa rẹ̀ mọ pọ́ìntì táwọn máa ń ṣe ìjámọ̀ sí i tí pé yóò sì jẹ́ sábàbí ìwòsàn fún àìsàn yẹn lọ́la lẹ́bùgbé ni pé a padà kéde rẹ̀ ẹ̀jí ká kọ́ lọ sí alákọ̀ọ́kọ́ yìí na Imam Malik ọmọ tí wọ́n ti ń jẹ́ Yahya al ó ní haddathani Malikun al-Humaydi at-Tawil annahu qala احتجم رسول الله صلى الله عليه وسلم قلنا النبي صلى الله عليه وسلم في حجامة حجمة أو حجمه أبو طبيع أبو طيبة أبو طيبة هو له شيخ يعني أنت حجام ده في شيطان فأمر له رسول الله صلى الله عليه وسلم بساع من تمر النبي واسقط بصاي لبدكم كن يساعي هنا مدمر لبدون النبي نقول النبي في يوشره فأمر أمر أهله أن يخففوا عنه من خراجه àlẹ́bí tó wá sọ fáwọn ará ilé rẹ̀ yẹn fáwọn tí wọ́n ní yẹn pé àkókò ìgbà yẹn bí ẹrú ni lọ́dọ̀ àwọn kan àmọ́ wá mọ ìjà náà ṣe sọ̀lẹ́bí wá sọ fún wọn pé á ah, ẹ dákun ẹ máa ṣẹ̀jẹ̀ ẹ máa ṣẹ̀jẹ̀ fún níbi owó níbi owó tó bá gbà ní nǹkan ọ̀yà ẹni pé owó iṣẹ́ rẹ̀ owó tó bá rí níbi ìjà yìí ẹ fún ṣẹ̀kọ́ ìgbà tí ó ṣe ìdáhùn fún àlẹ́bí àlẹ́bí fún ní sọ́rí làbídùn so tó bá ta ni odò owó náà nìyẹn àlẹ́bí ni ẹ máa ṣe ẹ̀jẹ̀ fún un túmọ̀ rẹ̀ ni pé ẹ má máa gba gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣe máa fún òun náà ń bẹ́ ẹ máa ṣe dáadáa sí níbi kọ̀ráj náà pè ní kọ̀ráj òun náà ni iṣẹ́ tí ẹrú bá ṣe owó tó bá wá jáde ń bẹ̀ òun náà ń pè ní kọ̀ráj náà hijama ẹ̀rí pàtìrí ní sípé Ànábì sallallahu alaihi wasallam òun náà ṣe hijama kódà Ànábì tó ń sọ ní àwọn ọ̀rọ̀ oríṣiríṣi gbọ́dọ̀ débi pé Ànábì sọ àwọn ọjọ́ tí ẹ máa ń ṣe hijama títí oṣù bá di báyìí tóṣù bá di báyìí tóṣù bá di báyìí sọ fún àwọn tó bá ní ẹ̀kọ́ nípa rẹ̀ tí wọ́n ti mọ̀ nǹkan tí tí mò ń sọ yìí ibẹ̀ ìpánẹ́lì sọ lóòótọ́ kódà lórí mọ̀ rí sí ti ara rẹ̀ sí pé àwọn táìmù yẹn lòun ó mọ̀ ṣe ìdámọ̀ fún yẹn tí yẹn bá fẹ́ ṣe kódà tó fi dé pé obìnrin kò lóyún ní ọkùnrin ó ní low sperm counting gbúdọ̀ nǹkan yẹn wọ́n mọ àwọn tó mọ̀ ń pa rẹ̀ wọ́n mọ dèédé ibi táwọn ó ṣe ní ìjámọ̀ tí ó rí pé ọlọ́sùn máa ń lò ní السبلي نعم وحدثني مالك أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم قال ما مالكي قلوا الله النبي صلى الله عليه وسلم فضيك إن كان دواء يبلغ الداء النبي tó bá lè ṣe pé oògùn a máa ṣiṣẹ́ yóò tí ó sì tọ́jú rẹ̀ fa iná lè ìjámẹ́ta tẹ̀gbọ́lógòhò anábì ní ìjámẹ́ náà kò lè débẹ̀ kí ìjámẹ́ ó débẹ̀ nínú kí ṣẹmọ̀pọ̀ sọ̀tọ́lẹ̀ kẹ́kọ́dà ìgbóyá inú yàn ní ti àìsàn ló ń ṣèyàn so wọ́n à ní rí wọnú yàn kọ́lọ̀ lè ṣe ìkọ́lá wọn lè fi ìjámẹ́ sínú rẹ̀ àmọ́ láti ta yẹn náà yóò sì ṣiṣẹ́ débi tí ọ̀yọ̀ kò sí láwọn tán bá mọ pọ́ìntì rẹ̀ ṣókòrò àti ẹ̀bá tó ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ nípa ìjámọ̀ yẹn ẹni pé ìjámọ̀ yẹn tó fi improve débi pé àwọn èèyàn mọ pọ́ìntì tó pé pẹ̀lú nọ́mbà tó lè kọ́ yẹn wọ́n lọ lè ṣe nọ́mbà six nọ́mbà twelve nọ́mbà seventeen nọ́mbà kìnnìkan yóò sì yí ẹni tó bá ti mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n bá ní pé àìsàn báyìí lè ṣe lágbájá ẹ̀ṣẹ̀ kìíní fún ẹwọ nọmba 3 ẹwọ nọmba 6 ẹwọ nọmba 9 wọ́n ti níbi eríkè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n ti mọ pọ́ìntì ibi tí eríkè kọ̀ọ̀kan wà. so ìdẹ̀lẹ̀ yóò ti máa mọ̀ sí ẹbá tó rí nǹkan báyìí yóò mọ̀ Islam Islam wá ìdì gan. tó máa ń sọ pé ṣẹ̀ríà Islam pé èèyàn sọ pé àfẹ́ṣẹ̀ríà àfẹ́ṣẹ̀ríà ẹni ẹ kò ní làákàyè ìmọ̀ rẹ̀ kéré gan tó bá ń làákàyè ìmọ̀ rẹ̀ kéré tí wọ́n bá mọ ìdí ń jẹ́ ṣẹ̀ríà Islam tó kó sínú ìrònú sọ pé àfẹ́ ṣẹ̀ríà Islam gbogbo táǹkà yìí rẹ̀ fẹ́ nínú ṣẹ̀ríà Islam ló bá lẹ́bi là kalẹ̀ fún wa pé ọ̀nà tí ẹ̀mọ́ tó ṣe òsàn ara ẹ̀ yìí so àwọn èèyàn náà ti wá dìvẹ́lọ́pù ìjánà yìí ní ètò ní agbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú mo ní mo dé jẹ ẹ̀hẹ́ ìpáwọn èèyàn nígbàtà ti wà ní kékèké àwọn kan bẹ ní ọ̀nà òkèkúta mẹ́rin àwọn haúsá ni wọ́n máa ń ṣe inú ẹ̀ ìwó gángan ìwó màálù òun ni wọ́n máa ń gé léde so wọ́n ti wá ma àwọn pọ́ìntì tí wọ́n fi kíní ẹ̀ sí wọ́n ṣááyè tó bá fẹ́ ṣe tí wọ́n wá fi wo yẹn sí i tó bá ti ti tó bá ti pẹ́ díẹ̀ wọ́n á máa fẹ́ ló fa àwọn nǹkan yẹn kì pé wọ́n já sí wọn lẹ́nu o so but ní ìsìnkú tí ẹ̀ nídìí wọ́n fẹ́ ló fa mọ́ so wọ́n ti ní àwọn kọ́ọ̀pù kéékèèké kan ti pẹ́ ìró rí pé á kìíní yìí wọ́n ti fún ní modernization tó lágbára so innovation tó dá wọ́n ti ṣe sí so òun náà ni pé bẹ̀rẹ̀ yóò ti mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ islam ni naam wa haddathani malikun an ibn shihabi yahya al-laythun gbọ́dọ̀ mọ́ malik an ibn muhayyisa al-ansari ahadu bani harisa bani harisa ike ibn muhayyisa yìí tó jẹ́ madina ọ̀kan náà àwọn harisa yìí أنه استأذن رسول الله صلى الله عليه وسلم قال لهم ويل دلد النبي في إجارة الحجام تقول وفما شيشة حجام توما شي إجامة توما في باو قال بقى النبي صلى الله عليه وسلم لكن انت انت mo bí máa ṣe ni pé kí kí n sì máa gba owó abdulrahman nìdá láwùjọ kí ní jẹ rẹ kò láwùjọ náà kó o sì máa gba owó kí ló lò rẹ fún ìtò ẹ láwùjọ kí ní. náà ọlọ́ba nẹ́bí pé kó yọ̀ǹda fún un ìtumọ̀ rẹ̀ ni pé ọgbọ́ àwọn ọ̀rọ̀ kan nẹ́bí sọ nípa gbígba owó hijana ṣùgbọ́n ní mẹ́ta lẹ́bi ni pé ah, owó hijama pé owó tó dọ̀tí ni ṣùgbọ́n tàlẹ́bí sọ pé haram ni wàá ti kà síwájú náà tó kéde pé haram ni so àlẹ́bí ni owó ìdọ̀tí ni òun wà lọ́ba àlẹ́bí pé yọ̀ǹda fún mi ní iṣẹ́ yẹn ni mo fẹ́ máa ṣe ọ̀làmú yẹn fẹ́ lè fẹ́ lù wú níta wá ń béèrè lọ́wọ́ àlẹ́bí ọ̀sẹ̀ àbínú wú ó ṣe wá yọ̀ǹda rẹ lọ́wọ́ àlẹ́bí kọ́ أعرفه نضاحك يعني رقيقة تتبع wọ́n máa fi bọ́ àwọn àwọn àwọn ràkúnmí rẹ̀ so ìwáyà mi gbọ́ya pé yàá ní rọ̀kẹ́ kọ̀k àwọn ẹrú rẹ̀ tó bá ní torí wọ́n fi bọ́ wọn ẹni pé ń darí pé ànábì sọ mọ́ pé náà ní pé sọ yóò jẹ́ nǹkan tí yẹn ní náà ni nǹkan tí yẹn bá ní náà lè máa fún ẹrú yẹn jẹ. lẹ́yìn lọ sí ẹ̀rọ máìkì. Nam lẹ́yìn lọ sí Cuba. So ìyá pẹ̀lú ń bẹ lórí rẹ̀. Sọ̀rọ̀ afá mi lọ sí pé kò dáa sí ọmọ bí ṣẹ́ ọmọ mi ní kò ṣe nǹkan kan ọlọ́wọ́ àìlẹ́m tó súnmọ́ jù ni pé kò ṣe nǹkan kan torí arínú àwọn tó jẹ́ àwọn sọ́lá tó jẹ́ àwọn aṣáájú wa ní Islam tó ṣe pé wàá máa ṣe wàá sì máa fún àwọn èèyàn ní owó sọ gẹ́gẹ́ bí ìmáàmù Al-Bukhari alayhi wọ́n níjọ́ kan ni ó pe àwọn tó máa ń ṣe ìjàmà ó sì nìkan ṣe ìjàmà fún òun gbàtẹ́ni yẹn ṣe ìyá mọ̀fún tán fúnfún ẹni yẹn ní rúgbọ́dì náà rúgbọ́dì náà náà fún owó láńlá ní rúgbọ́dì náà owó láńlá náà ni ṣòwò tó wọ̀ sí pé kí ẹ bá dá ohun ìjàká sí ọ̀nà four seven ọ̀nà twenty five so ìdílé ní ọkọ̀ ẹni yẹn nìkan ní pín òkú yẹn ní wíyá nìkan bóyá bí two hundred thousand ó sì jáàmà tán ó ti fún yẹn two hundred thousand so ọwọ́ ayẹ ni yẹn lẹ́nu ó wá sọ wọn pé kó wọ́n wọlé pé òun practice òun ti tàbí bí òun lo nǹkan tó òun kà nínú àìdíjà mẹ́rin wípé òun kà òun gbà pé àlẹ́sọ̀ bá ọ̀tọ́ là lẹ́yìn tí ìjáàmà tó ń jọ kàn lẹ́yìn tí ó fún alhajjam ẹni tó bá ti ìjáàmà ó fún ní rúbù òdì náà òun wá rí pé gbogbo tóun bá kà nínú àdéhùn àlọ́dì pẹ̀lú òkú ọlọ́run òun ó rẹ̀ ṣàtìjẹ́kù rẹ̀ òun rẹ̀ lò ó ẹ̀wọ̀n báwọn ṣàfà ṣe rí nù. tó wọ́n wá rí pé lílo eléyìí ó ní òdì ó ní òdì owó níjọ́ tó wá rí owó lọ́wọ́ practice kìíní o lọ́wọ́ lò wọ́n á kó inú ìjàmà tó wọ́n á kó ní owó láńlá. tuntun rẹ̀ ni pé àwọn sálà kan máa ń ṣe ìdáhùn wọn ti máa fún ìrẹ̀lẹ̀ owó tó tó لك pé ó lẹ́tọ̀ọ́ láti máa fi ṣe iṣẹ́ náà nìyẹn tó ń lọ àìlùm بسم الله الرحمن الرحيم باب ما جاء في المشرق حدثني مالك عن عبد الله بن بن دينار عن عبد الله بن عمر انه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يشير إلى المشرق ويقول ها إن الفتنة هاونا إن الفتنة هاونا من حيث يطلع قرن الشيطان وحدثني مالك أنه بلغه أن عمر بن الخطاب أول الخروج إلى العراق فقال له قعد الأحباب لا تخرج إليها يا أمير المؤمنين وإن بها تلك أحشاء سهل وبها بطقه وبها صفقة الجن وبها داوى العجال نعم باب ما جاء في المشرك وهو نطع مشرك يمكن مشرك نجتلون فيه صوت قواني ايه east يعني نجتلون فيه so ní maka tọ́ba ní mashrik èyí tí ń júwe ní Iraq tó Iraq ni sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam ń sọ pípé haddathani Malik an Abdullah bin Dinar pípé Malik ó sọ fún mi ní látọ̀dọ̀ Abdullah Dinar an Abdullah bin Umar annahu qala. رأيت عمر إن عمر رأيت رسول الله صلى الله عليه وسلم هنا ولي النبي يشير إلى المشرق النبي نوى في المشرق ويقول النبي وصليك آه إن الفتنة آه هنا النبي آه ولا هو يعني يجب أن نوى فيه ولا مبنبه ìtìnà ó ṣẹlẹ̀ níbẹ̀ wàhálà ó ṣẹlẹ̀ níbẹ̀ min ayitu yẹtùlọ ìlú kọrùnú ṣẹpọn anábì ń bẹ ní ìwú èṣù ló ti jáde kí ni tó máa ìwú èṣù àwọn afá ti fún pé àwọn ìjọ àṣẹ ìtaánì bẹ̀ ni wọ́n ti jáde bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn tó wọ́n mọ̀ràn ṣètánì lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ pé àwọn èèyàn bú àwọn èèyàn bú wọ́n pọ̀ níbẹ̀ gan-an so àyè tó bá jẹ́ páwọn èèyàn bú bá ti pọ̀ níbẹ̀ àyè àṣetánì tẹ bá rí ìlú kan tó ṣe pé àwọn èèyàn rí kéré ń bẹ̀ pé páwọn èèyàn kéèyàn tó bá ti náà ń sọ páwọn èèyàn rí wọn níbi kan ẹni tó bá ń tẹ̀lé lánàá nẹ́bí mọ̀ lèèyàn rẹ̀ bá tó máa ní àwọn èèyàn bú kú síbi kan tó àwọn èèyàn bú òun pé àwọn aláburú tí wọ́n kọ́ ní ọlọ́run tí wọ́n kọ̀ nǹkan kan láti ṣe so àwọn ni o ìlú tí ó ń jálàdé bá pọ̀ ń bẹ́ẹ̀ olóògùn bá pọ̀ ń bẹ́ẹ̀ ìlú yẹn ń ṣèlú àwọn olóògùn àwọn onídán ẹ́ á kálẹ̀ fẹ́ rí ìlú yẹn ń ṣèlú tánàbí fi náwọ́ sí ìwé ẹni pé áà sínú bẹ̀rẹ̀ náà lóye ẹ̀wọ̀n ìta kàrí ṣe wọ́n ṣẹ̀dẹ́fẹ́ ni malik kò ní ya iya lè sí ọgbọ́lá tó dọ̀gbẹ́ malik annáwó baláwàwó anna umar ibn khattab ita umar ibn khattab arada al-khuruj ila al-iraq ó gbèrò kúrò pẹ̀lú lọ sí iraq umar sani yìí máa lọ sí iraq فقال له كعب الأحبار كعب الأحبار واصفه قل لا تخرج لي يا أمير المؤمنين ما دبروا ما اللون مية فإن لي تسعة أعشار سحر إن طبعا نقول يدان أوغون تسعة أعشار يعني كي نين أوفا تاني نين أوفا تاني يدان يدان أيلو كوزي به سوكا مني لوكا ìlú nankali ni ìlú àwọn aláṣírí ni náà tó kìí sí ìròyìn rẹ̀ lèyàn ń rò ìròyìn bú lèyàn ń rò wọ́n pàwọn káwọn mẹ́bẹ́ tó pọ́n lé ní kó kú òníjìnlẹ̀ mọ́ wọ́n pọ̀ nínú ìlú yìí ìlú burúkú ìlú burúkú ní ìlú yẹn ìlú burúkú náà nílùú òun tó bá ń rìn báyẹn tó àrígbogbo tẹ́ bá ń wá nankali tó lé káàkiri ẹ̀wọ̀n bọ̀ wá sí ìlú báyìí tẹ́kẹ́ gbé náà lérò lọ́yìn lọ́mọ lérò yìí lọ́rin o so kí ọmọ tó lóka yẹn rèé lọ́rin èèyàn ń jíwèé pé lọ́rin lọ́rin ń ṣèlú dáadáa rò ṣòṣò rè kán níbi irú nǹkan alẹ́bí náà wọ́n ti ẹ̀rọ kà lẹ́bí ní ìlú yóò á ah, ìlú fìtínà ni so ara ń sáwá ti rí ìlú fìtínà ni pé ó ní pé nine over ten yẹn ni pé tán bá dá ẹgbẹ́ sí mẹ́wàá àwọn òògùn kó òògùn sí mẹ́wàá mẹ́sàn-án bẹ́ẹ̀ ló lóun. bàbá bí yà pátákọ́tò lè jẹ́ ni ẹni pé àwọn ọmọ bú àṣetánì àwọn ọmọ bú àyè ìjẹ̀nu ìlú ẹ̀ ni wọ́n kóra wọn sí. wọ̀bí yà àdá olè ìdọ̀n bẹ́ẹ̀ náà ni àwọn àrùn burúkú àrùn tí ò gbóògùn àrùn tẹ́ gbọ́rù ẹ̀ náà ni máa ń bẹ àwọn ìlú ẹ̀. باب ما جاء في قتل الحيات وما يقال في ذلك نعم باب من باب ابن فصل الحيات وما يقال بذلك حدثني مالك النافع عن عدل بن بابا أن رسول الله صلى الله عليه وسلم نهى عن قتل الحيات التي في بيوت وحدثني مالك النافع عن صاحبة مولاة مولاة لعائشة أن رسول الله صلى الله عليه وسلم نهى عن قتل جنان التي في بيوت إلا إذا وصيتينا إذا صفر إلا إلا ذات إلا ذات تفيتين تفيتين إلا ذا تفيتين والأبكر فإنهما يحسب فإنهما يقطفان البصر ويتوحان ما تؤتون النساء الإمام مالك رحمه الله wọ́n ní ọ̀rọ̀ tó wá nípa pípa ejò àti àwọn ọ̀rọ̀ tó wá nípa ọmọ yóò kọ́lù sí dalek àwọn nǹkan nípa rẹ̀ ìyẹn ni pé nínú so torí pé ṣe mọ̀ pé ilé ìjò bí tó bá jẹ inú igbó àyèbí tí kókó bá wà tí igbó wà lọ́mọ wà kí wá ṣe bí tí igbó wà ẹ̀kàn rí ejò ni so bí a lè rú àdúgbò bá ẹ̀kẹ́ rí ejò nínú ilé èèyàn so kí ni ẹ̀kọ́ tí Islam kọ́ wa nípa ẹ̀ Imam Malik náà fi lóhun látọ̀dọ̀ àbílùbáda àbúlùbáda ní látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wípé náà ha Ànábì kọ́ àǹkọ́tlé àlàáyà ká máa pa ẹ̀rùn ètò alẹ́sí fílbò yóò ṣe pé rí wọn òkè ọlọ́pàá wọn tó torí pé ni kì í ṣe nǹkan tí ó jẹ́ ìpìlẹ̀ ejò ní kó máa gbé nínú ilé tí wàá pé nínú ilé ló gbé láti rí nìṣẹ̀lẹ̀ ẹ̀lẹ́pa àmọ́ nílẹ̀ ti rí tó ń bẹ́ẹ̀ náà àwọn àfà tó sọ pé ní àwọn tàbí ń dàbẹ́ nìkan tó máa bẹ́jì wọlé wọn àti ọ̀pẹ́ okroj ti jáde tó wọ́n ti sílẹ̀ kọ̀ọ̀kan ló fi jáde lókè lọ. ibi tí wọ́n lè báwọn tí ò bá lọ tó ní wọ́n lè yọ nǹkan tí tí ọ̀dọ́ tó kó jáde tí ò wá lọ tí ọ̀yọ̀ nǹkan tí wọ́n bá ti wá pàǹgbà wájú pé kẹ̀kẹ́ ń ṣe àlejò lónà tó ẹ lè jẹun lónìí tí ọ̀sán gbé kó jáde tí ẹ bá àtàkẹ́ orí àtàkẹ́ ẹlẹ́dẹ̀tẹ̀tẹ̀ o tó bá fi nǹkan lù ú ó lè rọ́ nínú ìyàn tí ó sì dùn rẹ̀ kí ọmọ ti wọ́n rẹ̀ káàkiri sí ọ̀kọ́ tó wà lẹ́yìn tó tó wọ́n tó kìí ṣe ètò àlejànú ló di ètò ló di ètò wá ní ilé tó dé wá sọ pé jáde ilẹ̀ ńlá omi yóò kúrò sí ẹsílẹ̀kùn fún yóò fi yóò wá di wọ́lọ̀ sọ̀rọ̀ náà ẹ̀kọ́ tó wà lẹ́yìn náà wà ní máàlì kún àlàáfẹ̀ ìyá ìyá lẹ́yìn tí gbọ́dọ̀ látọ̀dọ̀ náàfẹ́ àìsáìbá mọ́wùlá ya àìṣà ní kí sáìbá tó jẹ́ mọ́wùlá àìṣà ọjọ́ ẹ̀rọ tí àìṣà tú kalẹ̀ mọ́wùlá tilẹ̀ àìṣà anna rasulallah sallallahu alaihi wasallam inú ànábì kọ́ ànùkọ́tìlì aljìnnáni alẹ́tí sílbùyù tí ká máa pa àwọn àlejànú tàbá rí wọn nínú ilé sókè ní súnmọ́ wọn àlejànú mẹ́rin ejò náà ni wọ́n sọ jáánu wáyé aláhẹ́yà tó sọ bẹ́rọ̀ àwọn ejò kéékèèké ti pé a rí wọn nínú ilé tó tàbá rí wọn lọlé sí kí a máa pa wọn tó wọ́n ní ilá àyàfi rá tòfẹ́yàtẹ́yìn tòfẹ́yàtẹ́yìn dá tòfẹ́yàtẹ́yìn àfi ìdọ́gbẹ̀lẹ̀ dá tòfẹ́yàtẹ́yìn ni nọ́mà àmúyà àpáta wọn ìṣàrí rẹ̀ wọ́n ni wọ́n jẹ́ jínsún minal hayyat yakunu ala dharihi khattan albayda wọ́n ni ejò kan ni tó pé ó máa ìlànà méjì lẹ́yìn rẹ̀ ejò ni àmọ́ òun ní ìlà ìlà méjì ní ẹ̀yìn rẹ̀ ẹ̀rí rẹ̀ pé ìlà ń bẹ ní ẹ̀yìn rẹ̀ gbọ́ọ̀rọ̀ kí ẹ bá ti lórí yóò tó àwọn èyí wọn e kì í ṣe wọlé abútárù àti ètò ṣe pé pé wọ́n ti gbé lágbèékù ìṣòro ti gbé ní ààbọ̀ nínú yẹn tó kì í ṣe fàínà á fàínà ọmọ ẹ̀kọ́ ti fánilbà fún ó ṣe ra àwọn méjèèjì yẹn ojú làwọn ọmọ yọ́rọ̀ lójú ni ọ àwọn olóògbókò orí lọ́mọ ìgbòmí wọn ní ọjú èyí kan mẹ́ta ní wọn fọ́rẹ̀ lójú lọ́tọ́ bá ti àwọn ìmọ̀ ń gbọ̀wọ̀ sí ìwọ́n pé bí adé ṣègbè ní pé ó dà wọ́n tu so òun la lè pè ní èyí tá lè fi wé lọ́rọ̀ wa léyà so orí ìṣèdè àti àgbékò sọ̀lẹ́bí lórí àwọn ẹgbẹ́ bá ti rí wọn ẹmọ́ fàwọn kalẹ̀ o so ọ̀yẹ́ tọ́ra ha ní máa fi bòtó ní mẹ́sà fọ́dà àwọn méjì tó lè jẹ́ kí ejò ìtàkù ní sẹ́bẹ̀ àti iṣẹ́ àgbépò ó lè sábà ní tí yóò jẹ́ kí obìnrin kí oyún rẹ̀ ọ́ tẹ́ mo sábà bí iṣẹ́ oyún obìnrin náà mo àṣẹjẹ́sẹ̀ ní máàlìkún àǹdọ̀gbọ̀n àǹsọ̀ ìfíì maula ibn aflah so imam malik ìyá ìyá ilé fún ogun látọ̀dọ̀ wọn látọ̀dọ̀ fèrèsé yìí tó jẹ́ pé ẹrú tó ní aflah òun ni ẹrú tó ní aflah òun ni maula rẹ̀ an adi sa'id maula isham ibn zahara annahu qala oni dakhaltu ala abi sa'id al-khudri qulu wali madu abu sa'id al-khudri ọ̀wọ̀jẹ́tù oyún sọ́lé mọ́rí pé Abu Sa'id ń kírun lọ́wọ́ ń ṣe náà fìlà lọ́wọ́ fàjàlásù àǹtàwérúwú mọ́wájòkó mọ́ ń retí Abu Sa'id radiyallahu anhu hatta qada salata tó fi kó parí irun rẹ̀ pàtàmẹ́sù tààrí kan mọ́wárí pé kìnnìkan ń rúra tátà sẹ̀rí rẹ̀ yìí ti gbé sí lábẹ́ bẹ́ẹ̀dì kíní kan ń rún tó rí pé kíní kan ń rún níbẹ̀ fàyídà àyà wọn bá rí pé ejò ni nígbà tí wọ́n ṣí wọn bá rí pé ejò ni fàkúntù lè àkútùlù ha mo bá dìde mo fẹ́ pa mo fẹ́ pa ejò náà fa àṣàrà Abu Sa'id an فقال أترى هذا البيت الشوريجية فقلت نعم ما نبالي فقال وعلي إنه قد كان في فتى أليس آدم لعرس أني أما كنجوكا ويش سيئوني أرجوني فخرج مع رسول الله صلى الله عليه وسلم خندق وعد الله في خندق فدعا النبي so فبينما هو فبينما هو به إذ أتاه الفتى يستعظمه ó láàrin ìgbà tó wà bẹ́ẹ̀ ni ọ̀dọ́ kan wá bá ọ ní òun pé ìyẹ̀ta ọdún pé mo yọ̀ǹda jẹ́ rí ẹni yìí فقال يا رسول الله وانا وجيت لهم اذن لي احدث بآلي اهلا كده jẹ́ kí n sọ̀rọ̀ pẹ̀lú àwọn ará ilé mi ní ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ àdéhùn láàrin wa fàkọ́lẹ̀ fa ájìnà láwùrọ̀ fún náà sọ̀rọ̀ nígbà náà lè bá ẹ̀rọ̀dé kéèyàn dúró kẹ́lẹ̀ kọ́ wá wá wá ní lápò fẹ́ rí ẹni yìí tí ó ní òun náà sọ wá lẹ́bi pé wọ́n fẹ́ rí ilẹ̀ mẹ́lú wa ní máa lọ sí lọ máa lọ lè bá wọn. fàkọ́lẹ̀ كما قجو كما قجو في أشياء فانطلق الفتى إلى أهله يوم ضوء لقد في إليه رأي لضوء يهوري فوجد امرأته قائلة بين البابين وبارك يهو رجلان وجون ميشي ولولك كفدري فأهوى إليها برمح ليتعنها وأن ọwá na fínísì nìrúmọ̀hín ọkọ̀ nìrúmọ̀hín ni yẹ̀tì ánà ikú ọbẹ̀ fi ọkọ̀ gún wà ádùrà kátìwù gẹ́rọ̀ ni ogun bá tó ọba tó ọmọ ọ̀kọ́lẹ̀ látàìjẹ̀l ọwá ni mọ́ kanjú àtàtẹ́dẹ̀kọ́lá pọ̀sẹ́wọ̀n bọ̀rọ̀ mọ́ kó ohun tó wà nínú ilé rẹ̀ ọ̀dákàlá ọba wọlé fàyídà owó rẹ̀ hayatin mọ̀ntàwíyatin aláfíraṣì ọba rí pé ejò kan ti ká sí orí bẹ́ẹ̀dì wọn fa rọ́kà zafiya rumuhau súnmọ̀ ó fi gun ọ́sẹ̀tì rẹ̀ sí kíni bí nǹkan ọkọ̀ tó mú lọ́wọ́ ó lè túnmọ̀ káraja bí àpàdásọ́bà ó fi dáa ọ á mú jáde káraja bí a ó mú èdè yẹn kíni èdè tó fi kó yẹn wọn mú jáde pàdásọ́bà ó fi dáàrí yìí ọ ni ejò yẹn bá ń bẹ̀rẹ̀ títítítítí ní kí nǹkan máa já kùtùkùtùkì níbi orí ọkọ̀ tó fi gún sí òun. wàhálà alifata mẹ́sàn ni ọ̀dọ́ yẹn kan rèé ṣubú ló bá kú. kọ́mọ yẹn ti rí ayéwo máa kárí afọ mẹ́sàn wọn mọ ẹni yóò dọ̀ àmẹ́tọ́ ọkọ̀ kú náà méjèèjì. so alifata tó ọ̀dọ́ kú ni a máa ṣáyà lójú òun ẹnikẹ́ni tó gún nǹkan tó gún ejò yẹn tòbà tó gún tán bí ejò ó ṣe ń dá pìtìpìtìpìtì lẹ́nu òun náà lòun náà rí ṣubú ẹni tó gún ejò òun wọ́n wò pé kí ló ṣẹlẹ̀ fàdúkìrà dáríkà lọ́sọ́lá ẹ̀sọ̀lọ́ ọ̀sọ́lá tó bá padà wọn rí sọ̀rọ̀ yẹn fún ànẹ́sọ̀lọ́ ọ̀sọ́lá pé nǹkan táwọn rí léyìí o إن بالمدينة جنا فقال عليه وأنا إن بالمدينة جنا قد أسلموا àlẹ́bí ní àwọn àjẹ̀nú kan bẹ ní Madina ìpé kọ́ ti gba Islam fáyì bá ra ètò mìíràn ṣe àn tẹ bá rí nǹkan kan nínú wọn fàbí núhù sọlásàtà ayyam ẹ fún ní ọ̀dà fún ọjọ́ mẹ́ta yẹni pé àwọn ejò yẹn tó bá wọ́n wọn ló lé yín tí pé ló lé ni wọ́n wá ẹ̀sùn wọn kalẹ̀ fúnjọ́ mẹ́ta fáyì bá bàdá lọ́kùnbá rẹ̀ rálíkà tẹ́ bá tó wọ́n rí wọn lẹ́yìn ìjọ kẹta wọn pàtàkìrú ẹ̀pá fàyínà máa hùwà ṣètọ́nù èṣù nìyẹn ẹni pé kì í ṣe àlùjànnú ẹni pé wíyá kí ọ̀rọ̀ akójáde kò nínú ilé yẹn tó kí ọ̀rọ̀ akójáde tó ń sọ ń sọ nìyẹn ní túwọ́n ẹni pé alẹ́bí ń bẹ̀rẹ̀ lẹ̀ pé ẹni ọkùnrin tó pa ejò ọkùnrin tó pa ejò àlùjànnú ni náà lọ àtàkì òun náà àtàkì rẹ̀ padà so nǹkan tí ó wà mẹ́rin rẹ̀ wọ́n yẹn pé tí wọ́n bá rí ejò níbi tí kìí ṣe ibi tí igbó ti pé nínú ilé yẹn ti ba nǹkan tó ní kí wọ́n ṣe náà nìyẹn ní kí wọ́n ra kú jáde fún ọjọ́ mẹ́ta so lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n wà ní lọ <laughs> àwọn nǹkan yẹn ó ṣe yóò yí díẹ̀ lọ́dọ̀ tí wáyà yìí tí wọ́n lọ́ àìlẹ̀ náà. بسم الله الرحيم باب الكلام في السفر ما يمر به من الكلام في السفر حدثني مالك أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا وضع ضده للقوم وهو يريد السفر يقول بسم الله اللهم أنت الصاحب بالسفر والخليفة في الآن اللهم اجب لنا الأرض وهون علينا السفر اللهم إني أعوذ بك من وعداء السفر وكآبة المنقلب ومن سوء ومن سوء المنظر في المال والأهل وحدثني مالك أن وحدثني مالك أن أن الثقة عنده أن يعقوب بن عبد الله بن الشيخ بن سعيد أن سعد بن عبد الوقاص عن قولة بنت, بنت حقيم أن رسول الله صلى الله عليه وسلم قال من نزل منزلا فليقل أعوذ بكلمات الله التامات من شر ما خلق فإنه لن يضره شيء حتى يرتحل نعم إقامي الإمام مالك يتبقى هنا لإقامي ìrìn àjò tí ọba ń so inú àwọn ẹ̀kọ́ Islam ẹ̀kọ́ èèyàn mọ̀ náà lélẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́mìí tó wá ń travel ẹ̀kọ́ mọ̀ rí ẹjọ́ ẹjọ́ kẹjọ́ ni wọ́n mọ̀ rò ẹlẹ́mìí ò ní rojọ́ àmọ́ nǹkan tí ẹ̀sìn ọ̀ràn náà ni wọ́n mọ̀ ṣe ó lè sọ fún yín pé láti ẹ̀rọ wà ní mọ́tò ẹni àwọn ẹ̀tọ́ lọ́kùnrin àláyà tàbí kò sí ọ̀dá líláàbí ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlíláàbí ọ̀dá àmọ́ ṣe ń tánẹ́bì ní a máa ṣe lò tánẹ́bì ọmọ àyà tàbí kò sí nígbà tí wọ́n ń ṣèrìn àjò lọ sọ̀rọ̀ tánẹ́bì ọmọ líláàbí nígbà tí wọ́n ń ṣèrìn àjò ní pé àwọn bàbá ajọ́ òun tó ń ṣe nìyẹn jọ excuse tí wọ́n ní pé ohun tí wọ́n rí mọ́ ni wọ́n ń ṣe yẹn wọ́n sì fi lákàyà ara wọn rò pé kìíní yìí dáa sóńtẹ̀tì wa mọ̀ náà nìyẹn pé tíra bí àwọn èèyàn ní wọn kì í kà á báwa ṣe ń ka èrè ṣe ló wà pa Malik náà ni wọ́n wà pa mọ́ Malik náà là ń kà yìí bẹ́ẹ̀ láti rí nǹkan táwọn èèyàn fún kò sí àyàtọ̀ kò sí ìrẹ́bẹ̀ẹ́ bí tẹ bá ń tẹ̀rìn àjò ẹ̀ka ẹ̀ka ló kù sí yìí tó tẹ bá ra nǹkan tuntun ẹ̀ka kúrò àti ẹ̀ka ẹ̀ka ló sí yìí sí so náà ní fúnra mọ́tò tuntun kìí ṣe àtàrí kù sí ìwọ̀n ní kẹ̀ẹ̀ka sí i òye ká àtàrí kù sí ìsúmọ́tò ṣùgbọ́n tánàbí ní kákàtà bá ra nǹkan ọ̀gbìn bóyá kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ra nǹkan ní òun láàkà sí mọ́tò àbí ọ̀kadà tá a bá rà ṣùgbọ́n jẹ́ pé èèyàn ń lo èèyàn ń tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam kí ni èyí àrìyàn èmi ìlẹ̀ tí àkáǹtì sí ọ̀wá dá ni àkú láti láàkáǹtì sí ọ̀dà àmẹ́lẹ̀ ẹ̀kọ́ ní kálùmù sí ẹ̀kọ́ ní kálùmù sí tẹ́ ẹ máa kò júwe rẹ̀ bí nìsín kí wọ́n ní ṣẹ̀kẹ̀kẹ́ múyàn ṣẹ̀kẹ̀kẹ́ múyàn kí wọ́n lè mú òògùn olóró ṣẹ̀kútí bá ń ròyìn lílo ẹ̀yẹ́ lè lo flagella rí kí wọ́n yá hẹ́n tí wọ́n lè lo kí fíkìfíkì wá mú yẹn ní ìsìn tí wọ́n máa jẹ flagella kí wọ́n ní à flagella mo lò kí wọ́n ní àmọ́ lo flagella mi lọ́lẹ̀ wá amọ̀bìsílẹ̀ mi ọlọ́lẹ̀ rà tòkọ́ wá ní sí ibi tó máa ń lo flagella sí ọ̀tọ̀. ka tó so pẹ̀pẹ̀ ṣòkùn sí ọ̀tọ̀ ní tàbí ni a lò wọ́n kìí ṣe tó ní àjò ṣòkùn sí ọ̀tọ̀ ní tàbí ni a lò fún kìí ṣe tó mọ́ ra nǹkan tó tó ní nǹkan ọ̀gbìn ó ti ní tiẹ̀ lọ́tọ̀ tó ìdí súnà nẹ́bí sallallahu alaihi súnà tó wá ń ṣe pé gbèsè kan mọ̀ yóò jẹ̀lẹ̀ lọ ẹgbẹ́ ó mú tẹ̀ ní oògùn kan lọ gbàjọ́ kọjá ní wíwá flagé ni ẹni lóòdòdó ẹ̀kọ́ náà ni wọn àtàlẹ́ bu pé ní àrùn kò lè lè gba ẹ̀dọ́kọ̀ tó bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ti rí ẹ̀ rí tí ò ti rẹ́ rí yóò lẹ síùlù pátápátá lẹ́rìí ṣé ìbáraẹ̀kọ̀ òun lẹ síùlù ọ̀rọ̀ wa kí lè síùlù rẹ̀. ní àrùn kò làwọn ẹlẹ́gbàá so náà ni àwọn nǹkan tá bá bá bá ọlọ́run àgbàlagbà ewé tó ní ti wọ ọ̀dọ́ tó ní lajú ẹ̀sìn tó ní lajú ìmà tó ní lajú ìmà tó gbé mọ́tò ní lọ́wọ́ ní ara líládì líládì àwọn ẹ̀ńlọ nínú mọ́tò ẹwà nínú mọ́tò wá ń ṣe líládì ọlọ́run ní kí mọ́tò wọ́tò pẹ̀lẹ́pẹ̀lẹ́ líládì lọ́wọ́ ní àlẹ́dì ma yu'maru bihi min al-kalam fi safar àwọn ọ̀rọ̀ tí wọ́n pa wá láṣẹ bí ká máa wí tàbá ṣẹ́rìn àjò ta ló pa wá láṣẹ annabi sallallahu alaihi wasallam man maliki ni annahu balagha wa anna rasulullah sallallahu alaihi wasallam tó gbọ́ta annabi annabi jẹ́ tó ṣe pé idha wada'a rijlahu fil gharaj gharaj gharaj fil gharaj tàbí bá gbẹ́sẹ̀ lé nǹkan ọ̀gbọ́n rẹ̀ tó fẹ́ gò ọ̀wọ̀ yuridu safar tó kó ti travel ni ó yàtọ̀ sí pọ́kàn bẹ́ẹ̀ rìn nínú òlú káàkiri pé tíráàbù lọ fẹ́ lọ yóò ní bisimilá allahumma anta sahibu bi safar ẹ máa wò yóò ní pẹ̀lú orúkọ ọlọ́run rẹ̀ bẹ̀rẹ̀ allahumma ọlọ́run anta sahibu bi safar wọ́n lọ́ máa pẹ̀lú èèyàn níbi ìrìn àjò wal khalifatu fil ahl wọ́n lọ́ báyà ń múlé lọ́wọ́ allahumma arwi lana al lana al ọlọ́run bá wa ká ilẹ̀ yìí kò ọlọ́run ká ilẹ̀ kò fún wa yẹn pé mọ́jẹ́ kó jìnà mẹ́jẹ́ ká lùdà èkó wà á gbin àìlẹ́yìn sọ̀fà jẹ́ kí ìrìn àjò yìí kó rọrùn mẹ́jẹ́ ká rí ṣòro lẹ́rìn àjò yìí ẹ̀wọ̀n gaba ẹ̀wọ̀n àwọn àdúrà tó dáa àwọn ọmọ iná àìrùdù bí ká ọlọ́run mọ wáṣọ lọ́dọ̀ rẹ ní wà ẹ̀sẹ̀ ìsẹ́fà mẹ́jẹ́ kí rí wà láàrin àjò kankan wà ní ká ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé kí rí ìbànújẹ́ àdarí wá mọ́jẹ̀ ń darí pẹ̀lú ìbànújẹ́ wọ́n ní sún ilmọ́ngbọ̀n mọ́jẹ̀ kí n fi kí n rí tí ó jẹ́ ìbànújẹ́ silmal níbi àwọn dúkìá mi wal ahal àtàwọn ará ní tí mo fi kalẹ̀ ọjọ́ táwọn ìlú ń ṣe mi sòrò wáyà mi yàtọ̀ sí òun tí اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن الأعمل ما ترضى اللهم هون علينا سفرنا واتل عنا بعده اللهم أنت الصائب بالسفر والخليفة في الأهل اللهم إنا نعوذ بك من وأساء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل sòsí ọkọ̀ àbáwọn nítorí ما ọmọ ìṣẹ̀lẹ̀ sọ́jú káwọn kúbọ̀ lásán bó láti practice ta bá wà nínú mọ́tò èrò sẹ́gbẹ́ wọn mọ̀ sọ́ọ̀bù dáadáa so ẹ̀rọ sọ́ọ̀bù dáadáa ní pété bá wọ ọkọ̀ tẹ́ bá pàdé Christian tẹ́ bá ti mú bùdí ẹ̀ báyìí yóò ní in the name of Jesus we kìíní kan our father kìíní kan we seek our kìíní kan protection kìíní kan the blood of Jesus ah so then tí wọn bá ti yà sẹ́kọ̀ọ́ yìí sí kọ́ lọ́dọ̀ pé. الله أكبر الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا سو أهوت لك ولا بري أدوار أجل كبد المسلمين تبعا أمي أنو داك جاء سو داك جاء تاكو والداتي قوسو كان يوم أمي كما أقول سيليو تاكو واتا وأنو واتج كسي الله أكبر الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا وما قلنا له مكرنين يوسف عفو الله so ó ti tọ́nà nù tó bá jẹ́ pé ibi tó bá rí pé àyàn máa ń bá ìlú lé pàdé nínú mọ́tò pé pé ẹ̀ ń wọlé báyìí ó ti rọjú kankan kan ìrìnàáyà kan kò fún lílá fi tó ya mọ̀ wọ́n tẹ̀ kọkànlá tó bá ti ká wújọ́ kàtà tí wọ́n kọ̀rọ̀ Allahu akbar Allahu akbar subhanalladhi sọ́kùnrin àárọ̀ ọ̀kúnnà làwọn mọ̀kànlá nínú ilẹ̀ ìlà rabbina lamunqalibun tó ti kàtẹ̀ so kò nídìí kọmọ ní mẹ́ka kò sí òyà yìí kò nídìí tí wọ́n lẹ̀ wọ́n wọ́n lẹ̀ wọ́n so kàtì ẹ̀kọ́ lágbà ní tó bá ká báwọn ìlú wa padà sí orí pé ẹlẹ́kùn àdúrà wọlé ń ṣe wọn fà lákùn mọ́lẹ̀ ti lélẹ̀ so n ta nídìí ẹ̀rẹ̀ yóò ní kẹ́kọ́ ẹ̀ ti kọ́ tẹ́lẹ̀ bá máa ń travel gan gbọ̀ngàn lè sọ yìí èèyàn mọ̀ rí ẹ̀sìn ọ̀gbìn náà wàhàjẹ́tẹ̀ ni máàlì kò náà máàlì kì í sọ báyìí الفقه عند مدرسة أم فقبال الفيوروري أن يعقوب بن عبد الله بن الأشج البصري بن سعيد عن سعد بن أبي وقاص الخولة بن حكيم خولة بنت حكيم أن رسول الله صلى الله عليه وسلم قال لا نبي تقول من نزل منزلا أن tó bá sọ̀ka أن sáyè kan ẹn tó ń sábù lọ ẹ wá ní sọ́pù bàbá ẹ̀rọ فليقل قوس قي أعلم بكلمة الله تعالى من شر ما خلق وإنه لن يضره شيء حتى يرتئل ألم تباتي وي تبي قول نبي آيتي وهي أبوك كوني شيء tẹ́bi mú tẹ́fi lọ. Sọ̀kíngbà ni ẹmọ wà ní sókè ọmọ bàrẹ̀ lẹ́rù. Bí wá kò yí ní sókè ọmọ lọ kẹ́kọ̀ọ́ ní ìgbẹ́ngbẹ́ mi ẹ̀dá kun tó lọ́wọ́ ìgbẹ́rùn. Wọ́n ní yé inú gbóyè obìnrin ká lọ yàgbẹ́. Èyí tí wọ́n yàgbẹ́ ara ni قل نبي أتي أعوذ بكلمة الله التامات من شر ما خلق لكن نتع أنا من أي أكبر شيء من ذلك أتي الله بو بكوني شلتي سو كنتم كجاتك في وحدة للسفر للقجال والنصار حدثني مالك عن عبد الرحمن بن عن عمرو الشعيب عن عدي عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال الراقب شيطان والراقبان شيطانان والصلاة ركعه